Not this pregnancy. Mo dẹ̀ mọ̀ pẹ́rẹ́ ló ṣe o. Ṣó eré líle ní ṣíṣe. Kó má bàa jìyà. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Mọ́mí, ó ṣe ṣe kó jọ bí eré lójú yàn. But I'm damn serious. I'm going to terminate this pregnancy. Mommy, because I love him. I don't want him to die. Oh,